hi guys welcome back to another orgies guys how you all doing if you are new here you are welcome and if you are returning subscriber god bless you as always come back to watch my video my people no be small to know i know say na different listener dey land for my table and as the news dey come na so i carry am come here to come share am with una my people for today's video i go to watch out together with una alright my people make we go watch the video to see wetin really did. happen for inside the video my people. enough to all the pentecostalism ó bẹ̀rẹ̀ látòrí Adébóyè torí òun ló lórí wọn òun ló lórí awo mo dẹ̀ máa ṣàlàyé bí Adébóyè ṣe jẹ́ ẹni awo léni bó ṣe jẹ́ bó ṣe wà nú ẹgbẹ́ awo i'm gonna tell everybody àwọn mo dẹ̀ fẹ́ kí anybody tó bá deny tó bá nírọ̀ mo pa màá fún ní àwọn points tẹ́ bá fi lè mọ̀ pé Adébóyè is a cultist mo dẹ̀ máa kó àwọn kọ̀ọ̀kan evidences kan jáde fún gbogbo yín lẹ́ni láti lè mọ̀ pé tí àyè bá gbà mí dáadáa torí program yìí kò ní dúró lẹ́ni nìkan mi lè ṣetán lẹ́ni mo máa ṣetán fún mo máa ó máa tó mi ní one month almost thirty days ni èmi àti aṣáájú ọmọ jésù sọ̀rọ̀ lé lórí lánàá àtàwọn akọ àwọn akọ àwọn akọ àtàwọn bàbá aládùúrà kan àtàwọn celestial kan we discussed it i said yeah i'm coming and it's gonna take one month so ibi tí n bá lè délé ni màá sọ débẹ̀ then I continue Lola. I continue Lotula. a máa expose gbogbo wọn fún yín láti òkè délẹ̀ we expose them from cradle títí dé ìsàlẹ̀ la máa expose gbogbo wọn and um, kí ni nǹkan tí mo bá ọ ní kí ni ìdìbò yẹn sọ pé um, pastor Adébóyè sì cultist pé olórí aláwo ni àtàwọn ọmọ yìí máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ilé ni tẹ́ bá lè fi ọkàn balẹ̀ tẹ́ bá lè fọkàn balẹ̀ máa bá mi gbọ́rọ̀ yẹn lọ gbogbo ẹ̀ máa ṣàlàyé then a ní láti gba ọkàn ní ìgbèkùn tí Adébóyè fi wọ́n sí fún ẹni tó bá ní ọpọlọ lórí ni o ṣùgbọ́n ẹni tó bá ní ọpọlọ lórí ọ̀rọ̀ yóò lè yé ẹni tó bá ní ọpọlọ lórí dáadáa wọ́n á rí pé àwọn wà ní ìgbèkùn kan tó yẹ pé àwọn ò lè kúrò ńbẹ̀ àforí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè mú ọkọ nu kínní yẹn àwọn ti ṣe mítìn lé orí white garment especially gbogbo aláṣọ fún wọn ti ṣe mítìn lé wa lórí lẹ́yìn ìgbà tí wọ́n ké wọ́n create problem pẹ̀lú Tinubu President Tinubu wọ́n succeed the next stage wọ́n sì ní pé white garment church wọ́n fẹ́ focus lé lórí and we are ready for them the entire white garment church is ready for them a máa jọ fi ẹ̀gbẹ́ kan ara wa ní a máa expose wọn ju bí tó yẹ kó expose wọn èmi ti bẹ̀rẹ̀ and different people náà ti ti bẹ̀rẹ̀ náà lórí platform wọn because now we cannot just wait and see. Now we have to fight and fight the battle once and for all. Now, before I go into that, kí n tó bọ́ sí ọ̀rọ̀ Adébóyè, mo fẹ́ Genesis, ibi tí crisis ti bẹ̀rẹ̀. Mo fẹ́ fún Genesis yẹn. Àmọ́ mo dẹ̀ fẹ́ kí onílé àti àlejò arúgbó àti omidan kó gbọ́. Crisis um, àwọn Pentecostalism àti Adébóyè then bó ṣe wà nú ẹgbẹ́ awo cult máa expose wọn máa dẹ̀ fi oríṣiríṣi àmì mo máa fi hàn yín ní èní it's not going to end up today it's going to it's going to take me at least one month láti expose wọn it's not going to be a child play mo mọ̀ pé wọ́n máa lọ sínú ẹgbẹ́ awo wọn láti láti bá mi jà mo bọ́ mi ní sọ̀rọ̀ lé lórí tó bá pọ́dọ̀ wọn ni Jésù wà tó bá yẹ pé ọ̀dọ̀ tèmi ni jésù wà àámọ̀ láìpẹ́ yìí torí mi ní sọ pé wọn ò ní gbé wọn ò ní gbé wọn ò ní gbógun mi ní sọ pé wọn ò ní gbé èèyàn dìde mi ní sọ pé wọn ò ní gbé a kind of spiritualism or whatsoever dìde but lẹ́nu dọ́ mẹ́ta yìí àwa àti wọn àti tiẹ̀ sẹ̀ wa bọ́ ṣòkòtò kan náà it is high time to stop this mess now let me go back to the real story Um, ibo ni wàhálà ẹ ti bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ understand pé ní ìlànà kérúbù sẹ́ráfù Baba moses orímọládé tínú ọ̀la ṣe ló gbé ìjọ ìkàlẹ̀ and uh, that was in 1925 fún ẹ̀yin tẹ́ bá mọ̀ lọ́lọ́run gbé ìjọ ìkàlẹ̀ in 1925 and Baba moses orímọládé is an evangelist and an apostle he preached around the globe he preached around um, Ìkàrẹ́ area ibi tí bàbá yẹn he always preach ẹ̀yin aláwo ẹ yí pada. ẹ̀yin oníṣẹ́ burúkú ẹ pada. padà ẹ̀yin ìka ènìyàn ẹ yí padà ẹ̀yin abatẹnijẹ́ ẹ yí padà iṣẹ́ tí Moses Orímọládé ń ṣe nígbà ayé tiẹ̀ nìyẹn and um, nínú ẹ̀ ọlọ́run gbé bàbá Moses délùú Èkó òkìkí yẹn wá kọ̀ sí nínú ẹ̀ ni bàbá Kídáyọ̀mí ti come up Baba Kídáyọ̀mí ló ní RCCG now ìjà lọ láàrin kérúbù ní ìgbà yẹn láàrin àwọn kan sáwọn kan bàbá Kídáyọ̀mí decide nínú ọkàn tiwọn láti lọ gbé ìjọ tiwọn sílẹ̀ wọ́n wá pé ìjọ ẹ ní RCCG bàbá Kídáyọ̀mí bá bàbá Moses Orimolade. bí baba mi èjì dé ṣe bá Moses Orímọládé ṣiṣẹ́ náà ni bàbá Akíndayọ̀mí náà ṣe bá Moses Orímọládé ṣiṣẹ́ bàbá yẹn nìkan kọ́ ló bá Moses Orímọládé ṣiṣẹ́ o Peter Ọmọjọlá Àtọ̀súyì bàbá Àjàdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá Adélaní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ àwọn bàbá bàbá yẹn tí wọ́n ti wọlé sùn léni gbogbo wọn pátápátá ni wọ́n ni wọ́n bá bàbá Moses ṣiṣẹ́ nínú wọn léni àwọn kan ti kú àwọn ọmọ ọmọ kan sì wà church of the lord wà ń bẹ wọn bá mose orimọdá lé ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi ò lè kà now ibi tí mo wá ń lọ léni òní wípé wí tó bá sọ pé african orthodox african orthodox ó start from moses orimọládé ní ìgbà tí ìjọ àgùdà tó ń pè ní anglican tí wọ́n ní issue the apostolic church tí wọ́n ní issue seven adventist tí wọ́n ní issue àwọn náà ní issue ní ìgbà yẹn ìgbà yẹn ni Mósè dìde láàrin wọn kò lọ́gàá kò ní ọ̀gá Moses Orímọládé kò ní ọ̀gá ní ìgbà yẹn Mósè Orímọládé ọlọ́run dìdí gbé dìde ni he started though yes a lè sọ pé ó start ní Anglican nílùú Ìkàrẹ́ we know that ibẹ̀ ló ti kọ́kọ́ lùlù kọ́lọ́n tó pe bàbá náà kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí rìn ó ṣiṣẹ́ ẹ̀mí kiri so in the in the nutshell ẹni tó dájọ kérúbù sẹ́ráfù lẹ̀ is an evangelist and apostle he started like nobody and he later becomes somebody now bàbá Moses Orímọládé ó bí àwọn ọmọ ìkan nínú àwọn ọmọ tó bí lèmi yìí wà Obi bí àwọn ọmọ tẹ́ bá eternal sacred order of cherubim and seraphim àwọn ọmọ moses orímọládé ni sacred order of cherubim and seraphim àwọn ọmọ moses orímọládé ni um, society àwọn ọmọ moses orímọládé ni prayer band àwọn ọmọ moses orímọládé ni àti ìkótọ́ movement àwọn ọmọ moses orímọládé ni lẹ́yìn márùn yìí àwọn moses orímọládé tún bí àìmọye ọmọ tí wọ́n tún jáde nínú ẹ̀ka márùn tí mo mú jáde yìí wọ́n jáde then nínú ẹ̀ka náà ni Celestial Church of Christ náà ti wà nínú ẹ̀ka náà ni Celestial Church of Christ náà ti jáde ní 1947 or 1948 mi lè mi lè rántí mọ́ náà méjèèjì either 47 48 náà ni sẹ̀lẹ̀ náà ti jáde now we thank God White Garment Church has been moving ever since then àmọ́ ah, fẹ́ ràn yín lọ́wọ́ mo ṣì ń bọ̀ lórí yẹn náà kí n tó wá padà sórí Adébóyè àti àwọn ọmọ ẹ̀ kí n tó wá padà mo fẹ́ analyze ohun tí wọ́n ń pè ní mo fẹ́ kẹ́ ẹ understand èyí tó ń pè ní kérúbù sírafù tọ́dẹ̀ ń pè celestial ìjọ méjèèjì yìí ìjọ ẹ̀mí ni a ní ètò a ní talent a ní constitution tó ń gáàdì wa tó ń bá wa ṣiṣẹ́ pọ̀ náà ìkan nínú ìkan nínú tẹ́nẹ̀tì wa ní ètò kò ń ṣe real kò ń ṣe gbogbo kíní kò ṣe bí bó ṣe kíní kò ṣe gbogbo church wa ní ètò area kan wà tó yẹ pé we preach the word to the okay ninety four seven thank you thank you um, Olúọlá Adétúnà thank you so nínú ẹ nínú ẹ a ṣe ìsìn gẹ́gẹ́ bí a ṣe gbé ìsìn wa kalẹ̀ and we thank God and survive both cherubim and seraphu both the worshippers the eternal celestial church of Christ, we have a way of worshiping God. Tí Ọlọ́run Elédùmarè dẹ̀ ń gbọ́, tọ́lọ́run dẹ̀ ń gbà, Ọlọ́run dẹ̀ ń gbà fún wa, a dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Òkìkí wa ń pọ̀, mo lè sọ fún anybody who cares to listen all over the world. White Garment Church has successfully have over 40 million, over 40 million members all over the world, all over the entire world. Cherubim and Seraphim are successfully has over 40 million. And every day we are growing. Ojoojúmọ́ là ń dàgbà. Ojoojúmọ́ làwọn èèyàn ń jọyìn wa. Àfàwọn tó bá jẹ́ le, tí wọn ọ̀lẹ mi ni wọ́n máa ń sá Now, that was how àwọn bàbá yìí wọ́n gbé ìlànà kalẹ̀. And integrity integrity làwọn bàbá yìí fi gbé ìjọ aláṣọ funfun balẹ̀ kò ń ṣe pé nǹkan tó máa jẹ kò ń ṣe lórí owó kò ń ṣe lórí olè ṣó ti yé sìn wọ́n gbé ìjọ kalẹ̀ lórí kíni o lórí integrity lórí ọ̀rọ̀ ọlọ́run now ah please don't call me for now mo bẹ̀ yẹn má pè mí for now ẹ jẹ́ parí ọ̀rọ̀ mi ẹ tó bá máa pè mí ẹ pè mí after the program please don't call me for now nobody should call me for now please please please mo fọlọ́ ń bẹ̀ like I was saying mo sì now àwọn bàbá yìí wọ́n gbé kínní ìkalẹ̀ lórí òtítọ́ wọn gbé kalẹ̀ lórí owó wọn ò gbé gbé iṣẹ́ padà lórí pé alátìló jet they did this out of their heart they have a passion for God they live even within the realm of God that is why we been called them a celestine they have a celestine body it's different from them now mo rẹ sọ̀rọ̀ baba Akídayọ̀mí lẹ́ẹ̀kan Akídayọ̀mí baba Akídayọ̀mí was genuinely a man of God He's a genuinely a man of God. Baba Kidaomi, he trained from Otrelo, Baba Moses Orimolade, ní Èbúté Mẹ́ta ń bẹ̀rẹ̀ ní gbogbo ọjọ́ wà. Ní Èbúté Mẹ́ta, àmọ́ ìjọ tó dìde ní Èbúté Mẹ́ta yẹn. Inú ẹ̀ ní Church of the Lord náà ti ti bẹ̀rẹ̀. Ní Èbúté Mẹ́ta ń bẹ̀ yẹn kó tó dé pé wọ́n And gbogbo àwọn bàbá tá they did a very wonderful work. They did a great work. Bàbá tó dá CCG sílẹ̀ He did a very wonderful work. He did a great work. He did a very wonderful work and a great work. And when Baba Kidami was alive, Baba Kidami redeemed houses in Chelsea. Ó yàtọ̀ sí bí RCC ti ṣe ń ṣe ẹ̀sìn sí i. Nísìnyí, wọ́n ti fọnkísáìsì ẹ̀ to meet up with the society. Wọ́n ò sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run They talk much about money program now ni wọ́n so nípa ẹ̀ ń sìn mo sọ bàbá yẹn now in 1970, seventy ní 1970, nineteen there is a problem kan tó ṣẹlẹ̀ àwọn òyìnbó wọ́n wọ̀nà lati. that is nígbà tó rí pé àwa tí a jẹ́ white garment a ti dominate the entire southwest southeast in Nigeria even across the Nigeria like Republic of Benin omi lọ sílùú Ghana lọ sí Cameroon most of the African country Our white garment church àti lọ́jọ́ at the at the kí lórúkọ ẹ̀ àti àwa um, white garment church at uh, ẹjọ́ olórí burúkú tó ń lo red oh ò ní re ìwọ tó ń lo red yẹn ọmọ tó fi ń tẹ red sórí kíní mi yẹn o ò ní jẹ́ èèyàn mọ́ àṣẹ ọlọ́run ni àṣẹ lẹ́dùnmarè ni bó ṣe ń tẹ red yẹn ìbànújẹ́ máa máa wọnú ayé yẹn máa tẹ́ lọ o ò ní di èèyàn mọ́ bó ṣe ń tẹ program yẹn tó o bá program get out of this program tó bá ti láìkì prógámì kó lórí prógámì ọwọ́ tó fi tẹ́rẹ́ dé òní fọwọ́ ẹgbẹ́ nǹkan rẹ̀ ṣe mọ́ láyé ẹ̀ bí àṣẹ Elédùmarè mo sọ fún ilé ẹ̀kọ́ mo fẹ́ ṣe prógámì if you don't like my program just walk, walk, walk away don't look at it torí ẹ̀ yóò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ tó bá ti ń bá ọ̀gá yín sọ̀rọ̀ báyìí ẹ máa bẹ̀ ẹ máa gbórí ni tó bá ti bẹ̀ sí ń bọ̀ ọ̀gá yín sọ̀rọ̀ ẹ máa bẹ̀ sí tẹ anybody tó bá tẹ rẹ́ẹ̀dì nínú program mi ẹnì kọ̀ọ̀kan ò bá jọ ọmọdé ò bá jàgbà ò bá jọ kó ò bá jọ gbìnrin ní ìtókù tó ní ìlọsókè ìbànújẹ́ máa wọnú ilé ẹ àtọ̀nù ẹ àṣẹlẹ́dùmarè ni àṣẹ àwọn ogun ni à ń sọ̀rọ̀ tani tó ń tẹrẹ́dì ẹ bá mi tẹ ẹ bá mi lọ́ọ̀bù ẹ bá mi láì program kẹ bá mi lọ́ọ̀bù ẹ wèrè olóńtẹrẹ́ lórí program yẹn ó ní soríire ìgbésí ayé kò ní dùn mò ń sọ nípa mo ní ọ̀gá ẹ ọ̀gá ẹ bàbá aláwo ni aláwo ni mo dẹ̀ yíbọn expose ẹ mo máa expose ẹ oṣù kọ́ odindi one month mo máa ṣe program yìí one good month every day ni mo máa ṣe until tí ẹ̀yin náà bá gbé agbẹjẹ́ because the whole world must know who, who these people are. mo man, máa ó dẹ̀ Adébóyè gbọ́dọ̀ búra gbogbo tí But sọ lórí program ilé ni ó gbọ́dọ̀ búra tí má parọ́ mọ́ òun ẹ fọkàn ìbalẹ̀ mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ mo ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ ṣáà fọkàn ìbalẹ̀ ẹ lẹ̀ ń kánjú. in 1973 òyìnbó kó àwọn àwọn kan ipe wọn lọ tírèèni wọn nínú àwọn Pentecostalism as a matter of fact as a 1973 rccg ò sínú wọn rccg ò sínú wọn àwọn mẹ́rin àwọn àwọn banjo ti four square àwọn ti um, church assembly of god then àwọn àwọn náà create tó form msu then àwọn kí lórúkọ um, ìdáwọ́sà then another church um, uh, trem okonko àwọn náà kọ́kọ́ kó jáde àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yẹn and ìgbà tí wọ́n dé and ìgbà táwọn yẹn bẹ̀rẹ̀ the first ìtọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣe látàgbà tó lọ fún training one fún ọ ní owó wọ́n fún ọ drum set one fún ọ ní keyboard one fún ọ ní saxophone ní ìgbà yẹn àlùmọ́lẹ̀ àgbámọ́lẹ̀ làwọn máa ń gbá ìlú àgbámọ́lẹ̀ adẹ̀ máa ń pàtẹ́wọ́ wa tó bá níta lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ìsọjí kérúbù séráfù ni celestial church of christ ni awata don a jọ ń ṣe ìsọjí gbà ẹ nìyẹn they change the whole thing wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe revival wọ́n wá bẹ̀rẹ̀ sí attack all white garment churches ipe white garment churches o oh, they devil èṣù ni wọ́n àti bẹ́ẹ̀ lọ because wọ́n ní tongue òyìnbó lẹ́nu ibi táwọn ọmọ wa ti ṣe mistake àwọn tó tẹ̀lé wọn lọ nígbà yẹn wọ́n ní tongue òyìnbó wọ́n ní tongue òyìnbó lẹ́nu and àwa dẹ̀ ríṣẹ́ mọ̀ àwa indigenous ni wá African indigenous churches làwọn practice yorùbá làwọn bàbá wa gbọ́ gbogbo àwọn bàbá wa ò kàwé kò ṣe èsì tí everybody wá kàwé sí ní ìgbà yẹn bàbá wa ò kàwé so àwọn fi òyìnbó yẹn wọ́n bẹ̀ sí ń lo òyìnbó yẹn wọ́n bẹ̀ sí ń lo òyìnbó yẹn wọ́n bẹ̀ sí ń lo òyìnbó títí títí títí títí wọ́n fi fi òyìnbó kọ́ àwọn ọmọ wa lọ àti drum set àti keyboard then wọ́n ní projector ní ìgbà yẹn wọ́n á na projector wọ́n á máa bú white garment church wọ́n á léṣù níwọ̀n ẹ má súnmọ́ wọn àwọn ọmọ wa bẹ̀ sí ń kóra wọn lọ sí but most of them wọ́n máa ní at the end of the because ibi tí wọ́n lọ yẹn ìrọ̀rùn máa ń pàjọ fún wọn and gradually gradually wọ́n ngbà tó yá wọ́n bẹ̀rẹ̀ wàhálà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí bẹ wọ́n bẹ̀rẹ̀ wàhálà yẹn gradually wọ́n bẹ̀rẹ̀ wàhálà yẹn gradually wọ́n bẹ̀rẹ̀ wàhálà To bá ti wá rí pé èèyàn kan ti pariwo tó bá ti rí pé èèyàn kan ti pariwo the next thing tó máa ṣe ni wípé wọ́n á tún sinmi wọ́n á tún máa wọ́gbọ́ mi tó fẹ́ lò wọ́n máa wọ́gbọ́ mi tó fẹ́ lò wọ́n máa wá nǹkan mi tó fẹ́ ṣe wọ́n máa wọ́nà mi tó fẹ́ lò anybody ẹ jẹ́ fún iná òkìlì kan anybody tí yóò bá ti wà nínú kílíìkì wọn tó jẹ́ cortism clique wọn wọn rẹ́dà ti bàjẹ́ in 1996 ní ìgbà tí Adébóyè lọ gba agbára létí òkun mo fẹ́ sọ eléyìí fún yín yíẹ̀ tí because formerly redeem wọ́n ṣẹ̀sìn bí ẹ̀sìn Ọlọ́run in 1996 ni redeem lọ gba agbára létí òkun ó lọ gba agbára létí òkun ó lọ gbàgbára ẹ ní etí òkun lẹ́kí etí òkun lẹ́kí ibẹ̀ ló ti lọ gbàgbára lọ́wọ́ Yemọja létí òkun 1996 gbogbo àwọn tó kó lọ síbẹ̀ ní ọjọ́ náà ní 1996 gbogbo àwọn tó lọ gbogbo wọn ni ẹrú ẹ̀dẹ̀lélé ni ìyẹn Adébóyè mo sọ yìí mo fẹ́ kó tó mo sọ pé ọ̀rọ̀ yìí pọ̀ mo fẹ́ kó lórí àwọn òkó nǹkan nǹkan pìyà àwọn yìí ò ṣẹ́ before now àmì Adébóyè gan mo kò fẹ́ kẹ́ mọ̀ in 1996 ó wá lọ síbẹ̀ nígbà tó débẹ̀ ní etí òkun ó máa ń jẹ́ káwọn èèyàn máa mọ̀ yí pé olúwa ló ní káwọn wá ṣe kíní ẹ létí òkun ní lẹ́kì now along the line ó gba agbára níbẹ̀ ó gbé agbára yẹn ó lọ jókòó sínú igbó inú igbó yẹn ló ti ń sa gbogbo agbára tó ní ló ti ń ṣe nǹkan tó ní ló ti ń rin gbogbo òrìn tó ń you get what i'm saying ibẹ̀ ló jókòó sí ẹ̀ bó ṣe ń bọ̀ náà láti sọ̀rọ̀ ibẹ̀ ni gbogbo wọn jókòó sí wọn á gbà so fortunately agbára tó ní agbára yẹn mọ́dá yẹn ó bẹ̀rẹ̀ sí monopolize ó ó monopolize àwọn èèyàn a máa ní my daddy say my papa say daddy are just talking baba are just talking kíní kan ó monopolize àwọn èèyàn títí títí títí tẹ bá gbọ́ ọ̀dùnmọ̀sọ lẹ́ẹ̀kan redeem ò sínú pentecostal o aládùúrà la mọ redeem sí tẹ́lẹ̀ o òun ló change ara ẹ̀ sí àárín àwọn pentecostal whatsoever pé kọ́ máa káwọn òun ló change àwọn ọpọn ó bẹ̀rẹ̀ sí train àwọn ọmọ yẹn ní wéè tiẹ̀ ó create school ó tẹ́ bá lọ àwọn pictures tó wà lórí social media tí mi nílé sọ́nsìn tẹ́ bá wò ó even Oyedepo Oyedepo láti lọ bá òun náà because click wọ́n gbà náà aláwo ni gbogbo wọn aláwo ni gbogbo wọn nígbà yẹn awo ni awo and inú awo tí wọ́n wà yẹn anybody tó bá make attempt àti cross wọn wọ́n dẹ́dẹ́ àti bá tiẹ̀ jẹ́ wọ́n dẹ́dẹ́ àti kíni wọ́n dẹ́dẹ́ àti tó bá ti rí pé o fẹ́ pọ́sì pàtì wa báyìí wọ́n wá fi ọ̀rọ̀ Jésù sí iwájú wọ́n á ní eléyìí ò ń ṣèyàn gidi eléyìí ò ń ṣèyàn Ọlọ́run àwọn lè wúnyẹn èèyàn Ọlọ́run I always laugh at them especially Adébóyè Adébóyè ò kì í ṣe wòlíì kò kì í ṣe pásítọ̀ agbára ayémọjà ló ń lò agbára odò ló ń lò agbára odò ni Adébóyè ń lò kò ń ṣagbára Ọlọ́run kò ń ṣagbára jésù ó monopolize àwọn èèyàn ó gbé oríire ó gbé ó gbó títọ́ ó gbó títọ́ because tó bá ti tó bá ti um, tí adébíyì bá ti tó bá ti fẹ́ mú àwọn èèyàn mọ́lẹ̀ ó ní bó ṣe máa mú gbogbo wọn ó ní bó ṣe máa mú gbogbo wọn ẹ̀tí kẹ́kọ̀ọ́ ó ní bó ṣe máa mú wọn ó máa wọnú yàrá ẹ̀ lọ ni kóun tí abúlé bóyè mo fẹ́ bèèrè kíní kan lọ́wọ́ ẹ̀ kó búra kó jáde kó ní ọ̀rọ̀ tí mo sọ yìí kó dìnà yẹn láti ọdún tí ó ti dé láti lẹ́kí kí ni nǹkan tó máa ń ṣe ìgbà táwọn èrò sì ń já sọ́dọ̀ ẹ̀ á pa màálù mẹ́rin mẹ́rin up to now wọn ò lè ṣe program tó máa ń ṣe every month kó máa pa màálù mẹ́rin wọ́n máa pa màálù mẹ́rin so gbogbo àwọn tí ó bá ń sọ̀rọ̀ fún gbogbo àwọn tó bá ń wà lọ́dọ̀ ẹ̀ gbogbo àwọn tó bá gbogbo tó bá ti ń sọ bá àṣẹ máa máa gún ni ẹ máa tẹ̀ ṣóyèsì a amate, amate. wọ́n máa tẹ̀ wọ́n máa tẹ̀ wọ́n wá lọ jókòó sí ẹ̀gbẹ́ christ adébóyè jókòó a máa christian lòun christian lòun christian lòun Eh, ni tó pé òun jẹ́ christian ipò ko ń jẹ́ christian yẹn ẹlòmíì ẹ̀sìn tóun sì yẹn ẹ̀sìn tí òun sì yẹn ẹ̀sìn yẹn òun ṣẹ̀sìn ti ọlọ́run àmì ẹ̀sìn tóun sì ẹlẹ́sìn ọlọ́run àwọn tó kù tó ń sin ẹ̀sìn ní ìlànà tiwọn wọn ò ṣèyàn ọlọ́run mo bèrè ni kan sì mo ní every time every time every time tó gbogbo èèyàn máa ń lọ sí church wọn wọn máa ń pa màálù mẹ́rin mẹ́rin ẹ lọ bèrè ọ̀rọ̀ yìí ẹ confam ẹ fáwọn insider wọn máa ń pa wọn máa wọn níbi kan tó ń pè ní power room power prayer room nínú ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn power prayer room nínú ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn power prayer room nínú power prayer room yẹn ẹ bèrè lọ́wọ́ Adébóyè pé kí ló gbé sí ibi